tó ẹ̀yin èèyàn ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa Al-Hikmat ètò alálùbáríkà tí ń wá sójú wòran yín ìbéèrè tẹ́nìkan tún fi ránṣẹ́ sí wa nípa ọ̀rọ̀ ìtọ́jú ọmọ òrukàn tá a sọ níjò ní ni ẹnìyẹn béèrè wípé tó bá jásí pé wọ́n kó property ọmọ òrukàn fún yàn wípé kó máa mójútó ọmọ yìí náà ti wá dàgbà lóòótọ́ láti lè gba property bàbá rẹ̀ but pé a lè sẹ́nu wọn ṣùgbọ́n ọmọ yìí kò kẹ́kọ̀ọ́ tó lè fi mójútó but ọjọ́ orí rẹ̀ gbé pé ó ti dàgbà ẹgbẹ́ àwọn property kan bẹ̀rẹ̀ pé bí a lè ṣe baba ń control ni hmm. but wọn ò kẹ́kọ̀ọ́ wọn ní ọlọ iléèwé kọ̀ lọ ọmọ ayọ̀ ni kò kò kò mójútó kíní ẹ̀kọ́ kíní lóòótọ́ ẹ̀tọ́ rẹ̀ ni sáà lè gbé fún pé ah ó ti dàgbà tó kíní kíní àmọ́ kò kẹ́kọ̀ọ́ hmm. tó lè fi mójútó àbúrò bàbá rẹ̀ tí ń tẹ̀ mójútó ní tún bá fa pé àbá ẹgbà ń gbé nǹkan mi ẹ̀mí mo ta ìyẹn ní ìwọ ò kẹ́kọ̀ọ́ kínní yìí ó kẹ́kọ̀ọ́ kínní onírọ́ o àfi kún ọgbẹ́ àwọn kún ọgbẹ́ tó ọ̀hún tọ̀ àádùrí ah, afẹ́fẹ́ àyànjú ẹ̀ irú báwọn kọ́ bò láti yànjú ẹ̀ sá. masha allah alhamdulilayi rabbil alamin ah, ìbéèrè yẹn ó ṣe díẹ̀ torí ó gbọ́dọ̀ tún láwọn kankan tó so mọ́ lọ́tún so mọ́ lọ́sì ṣùgbọ́n kò rí ìṣòro tó wà níbẹ̀ tó fi di pé ẹ bá ń gbé kò tí ì yá hmm. òun ni àìlẹ́kọ̀ọ́ hmm. ẹ̀kọ́ sì pàtàkì kódà gan n tí sẹ̀rí àsọ fún wa ni pé ọmọ tó jẹ́ minor gan tẹ́lẹ̀ tí à ń bá mójútó property rẹ̀ tó jẹ́ ogún rẹ̀ nígbà tí ò sí àwọn òbí rẹ̀ láyé mọ́ nígbà tá a bá fi dá padà fún àfi ká ṣèdánwò fún hmm. a ṣèdánwò fún pé bóyá ó ti tó mójútó mójútó àbí kò ti tó mójútó báyìí hmm. pé property tó wọ̀ ti bí five million gẹ́gẹ́ bí àpẹẹrẹ àwa lè kọ́kọ́ taari bí one million sí ká wo bí ó ti ṣe ṣe bóyá yóò bímọ yóò lérè inú àbí yóò dé yóò po títán náà ni yóò fi ṣèwádìí wá hmm. àfi ká dán wò ah, ká rí i pé ó ti mature hmm. maturity tá a ń wù yìí kì í ṣe tọjọ́ orí nìkan torí pé in education in tó ń pè ní age wọ́n pín bí sí bí ọ̀nà mẹ́rin a ní chronological age a ní psychological age a ní functional age a dẹ̀ ní social age gbogbo mẹ́rẹ̀ẹ̀rin yàtọ̀ síra wọn ó sì mọ affect behaviour ẹ̀dá èròrí àti ṣe sí ẹ̀dá tá a bá sọ̀rọ̀ chronological age we are talking about calendar age Ah, àwọn bí mi ní nineteen eighty irú ọdún yìí nísìn yóò ti di ọmọ thirty nine hmm. àbí ìyẹn ni chronological age oníkálukú ló ní yìí but psychological age oníkálukú ò wá jọra wọn ìgbà míì psychological age àti chronological age wọn á ṣe déédéé ìgbà míì kan àjù kan lọ hmm. yóò mọ wá affect performance oníkálukú wọn ló fi já sí pé eh, irú bí ọmọ six years nísìn tá a bá ba níbi basic four a máa wò pé ọmọ yìí kéré ṣùgbọ́n psychological age ẹ̀ òun ló ju chronological age ẹ̀ lọ ẹ rẹ lómi yóò wá ṣe gànṣọ gànṣọ pé ah, ọmọ bíi ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ọ wà ní kí ni ṣe ń bẹ̀ wọ́n psychological age ẹ̀ kéré sí chronological age ẹ̀ but ká má bàa wá yàtọ̀ torí gbogbo àwọn kíní náà functional age gbogbo ẹ̀ náà ló ní í ṣe pẹ̀lú behaviour oníkàlùkù ló fi jásí pé mm. gbogbo tó bá ṣiṣẹ́ tíṣà yóò mọ̀ nípa ilé tí ò bá mọ̀ nípa ẹ̀ ní lè kọ́yàn bẹ́ẹ̀ náà làáfà tí ò bá kọ́ mọ́ gbogbo eléyìí náà ló gbọdọ̀ study now irú ọmọ bẹ́ẹ̀ tí ò kẹ́kọ̀ọ́ òun sì ló ní kínní àwa náà sì lẹ́tọ̀ọ́ pé ká gbìyànjú láti bá a dáàbò bo kó má bà á parẹ́ lójú. kó má bàa fi àjà wọn àbúrò ẹ̀ tó kù. ẹ̀ tó kù náà ni pé ńṣe la pè a kọ́ lẹ́kọ̀ọ́ hmm. wọ́n sponsor rẹ̀ kó lọ kẹ́kọ̀ọ́ wọ́n máa la gbogbo àwọn conditions yìí kalẹ̀ fóun náà ó ní o wá lọ ṣe kọ́ọ̀sì báyìí wá lọ ṣe kọ́ọ̀sì management báyìí wá lọ ṣe ilé báyìí wá lọ fẹ́lẹ̀ wá lọ kọ́ ilé wọ́n á rí i pé wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ torí pé kò lè ṣàdédé kàn dàgbà bẹ́ẹ̀ yẹn a àwọn náà ti fail níbi responsibility wọn ni àfi tó bá jẹ́ pé àkọ́gbà ló yà hmm. láti kékeré tí wọ́n ti ń bá mójútó property wá dàgbà tán láṣẹ wọn sọ wípé o ò lẹ́kọ̀ọ́ ẹ̀ kí là ń wò ẹni tó wà nídìí property gan kí ni ń wò tí ì bá ṣe pé bí ò bá já níyàn pé ẹja dá ìbá tiẹ̀ kó ń bẹ̀ hmm. kásá mọ fi nǹkan tọ́ lẹ́nu káwọ́ mọ ṣèjọba lọ ẹ̀tọ́ wa náà ni ká kọ́ lẹ́kọ̀ọ́ tí hmm. yóò fi tó ààyè ní í gbé ṣé gbogbo wa náà bá ti rí etí hmm. jáde bàbá jáde láyé nísìn ó súnmọ́ gbọ̀n ọdún bíbí ó ti di twenty òun lọ bí twenty nine years tí wọ́n jáde láyé tàbá àyọkù náà jó olùwà oníbàṣẹ́mọ́gbà náà àìtí ìtó ipò náà jókòó sí ni àwa náà wá ń sá káàkiri lọ lè kéwú lọ ṣe diploma lọ ṣe degree lọ ṣe postgraduate bí gbogbo ẹ̀ káàkiri ẹ̀kọ́dà tún ṣiṣẹ́ lábẹ́ àwọn èèyàn lọ́tún lọ́sì kí wọ́n tó wà pé ah, ọmọ yìí náà ti tó ààyè yìí jókòó sí so ẹ̀tọ́ ẹni tó mójútó kínní náà ni pé kó wọ́n gbìyànjú láti kọ́ àwọn ọmọ yẹn náà ní ẹ̀kọ́. bàbá ọlọ́run ọjọ́ dáa fún yín tí ó pọ̀ ọlọ́run nẹ́bí lọ́dọ̀ ọlọ́run ṣe gbọ́ àlàyé lórí ẹ̀ báyìí nísìnyí torí pé kí ni bí a bá ń sunkún a máa ríran ní à ń bá ń sọ̀rọ̀ akọ́rántí ẹni tó máa gbọ́ bàbá ní ẹ̀tọ́ tí náà gan ni láti mójútó ẹ̀kọ́ ọmọ ni láti lẹ̀ kẹ́ ẹ mójútó ẹ̀kọ́ rẹ̀ ó wà very very important ẹ̀kọ́ yẹn gangan ni kẹ́ ẹ kọ́kọ́ torí pé látara ẹ̀kọ́ yẹn ni property ló fi wúlò fún kọ́lọ́n dákun mọ́sá sàlékún dáadáa fún àwọn bàbá kọ́dẹ̀ gbàdúrà ẹni kọ̀ọ̀kan àwa náà ọ̀làdá muhammed ọ̀dọ̀ ọlọ́run gbogbo àwa tí à ń bímọ náà ọlọ́run kọ́mọ́sà jẹ́ kí á dàgbà dáadáa ká dògbó káwọn ọmọ owó tó nǹkan wa mójútó gan lójú wa kó pé a lọ bẹ́ẹ̀ ni kọ́lọ́wọ́n ń ṣe ní àpọ́nlé fẹ́ni kọ̀ọ̀kan wa fáfáì náà yìí tẹ́ ẹ bá fẹ́ text ìbéèrè míì sí wa ẹ text ẹ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero seven zero three two six zero two six zero three zero seven zero three two six zero two six zero three orí ibẹ̀ là ń gba ìbéèrè yìí sí text message lásán ni o ẹ text ẹ sí wa àákà àádẹ́ sọ̀rọ̀ lórí àádẹ́ treat ìbéèrè yìí ẹ má pé o ẹ kàn text ẹ ni o ọlọ́wọ́n gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa a máa lọ lẹ́ni pẹ̀lú ògùn ọlọ́run ṣá aláwọ̀ mú fàsìkò yìí kí gbogbo ẹ̀ olólùfẹ́ wa pàtàkì ju gbogbo ẹ̀ olólùfẹ́ wa àdúà bàbá wa SK Alhaji mo kí i púpọ̀ ajá Zaria aya wa Khadijat eh, nílùú Amẹ́ríkà ajá wa Kudrat Junaid gbogbo yìí ni mo kí pé ẹ ṣeun gan ẹ àdúró tiwa ajá wa Habiba ọlọ́wọ́n bá dúró tì í ọlọ́dà Muhammad ọdọ ọlọ́wọ́n láyéra illallah ọlọ́wọ́ kan ọlọ́wọ́n lájọ kan ọlọ́wọ́n àti gbogbo ẹ̀yin ìjọba pátápátá tájọ wà lórí ọwọ́ àdúrà fans club ma'asalam wáyé lálẹ́kọ̀ọ́ yìí tó bá dijọ́ mẹ́jọ á tún máa padà ara wa lórí ètò yìí kan náà Al Hikmat